media yìí ni bọ́tí ńgbà tó ń bú tó yìn fún ẹ inú ẹ máa ń dùn màá ni ó máa ń ṣapá bíi tán màá ni inú ẹ máa ń dùn màá ni ìjà látọ̀ many years ó dẹ̀ ṣì ń jàjà di sin ó ní pọ́blẹ́mù o dasmin tó bá ṣe ìwò kì í dárí jìyàn dasmin tó bá ṣe ìwò kì í ṣàforíjìn wáì tó burú wáì tó wíkẹ́dì inú ẹ̀ ò dáa ọkùnrin ò dáa rárá ẹ ò kì í ṣèyàn nú ayé. o ò kí ń ṣèyàn ṣọwọ́ nìkan lọ́lọ́mọ akọ́kọ́ gbà fún ni ìwọ nìkan kọ́ lọ́lọ́mọ akọ́kọ́ gbà fún ó ń gbà fún gbogbo wa nítorí ẹni tí ò bá ti tọrọ jẹ ọlọ́run gbà fún kí ló dé tó burú tó yìí kí ló dé kí ló ń gbénu ẹ kí ló wà nínú ẹ gangan ta ni ẹ ah owó ló máa fi ṣoògùn àwọn kan máa ṣe àwọn kan máa jókòó wọn máa ṣe lẹ́sẹ̀kẹsẹ̀ ni ẹ wọn máa ṣe lẹ́sẹ̀kẹsẹ̀ ni gbogbo ẹni tó bá ti gbójú lóògùn ilé ayé yìí tí wọ́n ti bá wọn àmúwítọ̀ òun sọ páṣọ tó wọ̀ ìjọ tó bímọ ta ni òbí tiẹ̀ ọ̀dájú àbíamọ ni ẹ mọ bí ẹ ní àná mo ní ṣàjẹ ní ẹni tó bá jẹ ló máa ń wùwà bó ṣe ń wùwà yìí àjẹ́ ni ọ̀dájú àbíamọ gbogbo nǹkan tó bá wù ẹ káàárọ̀ ẹ káàárọ̀ mo rí sísá tolú mo ráìtì yẹn padà lánàá ẹ káàárọ̀ gbogbo ẹ tó bá ti ń wùwà bó ṣe ń wùwà yìí àjẹ́ ni kó tiẹ̀ wá àwùjọ tó ń gbé ọmọ ìyá yẹn ṣépè nítorí tiẹ̀ kí ló dé tó ń hùwà báyìí kó tiẹ̀ wá fi gbogbo ẹ̀ lẹ̀ pé ah màmá mo yáàfì ẹ̀ fún yín nítorí nǹkan ẹyọ kan tẹ́ ṣe fún mi mo tún ń bí ẹ léèrè pé lasmi oníwèrè lórí báyìí psychopath wà lórí ẹ nísọjí gbọ́mọ ẹ ṣépè tó yẹn lóò lè bọ́ síta kó jà lábúrábú lóò lè bọ́ síta kó sọ pé bí amọ̀ gidi ni ẹ́ o kú rí o ti ya wèrè mẹ́ o ti sick o rí pé o ti ń ṣe bí wèrè ó lọ test brain yẹn ó lọ yẹrẹ wò ó dàbí pé nǹkan mi ti wà nú ọ̀rọ̀ ẹ̀ ó dàbí pé nǹkan mi ti wà nú ọ̀rọ̀ ẹ̀ tí any speaker bá jáde tán bá gbọ́ ọmọ ẹ sábọ́ọ̀dù ṣe pé èké Lizzie wàá collect mo fi ọlọ́run búra wàá collect it's more better now mi ò ní kí wàá tẹ́ sábọ́ọ̀dù kẹ́ má nọra yín kẹ́ má ṣépè fúnra yín mi ò sọ pé kó má fi ẹ́sàbọ̀dù dára tó bá wù ẹ́ ara tó bá wù ẹ́ ni kò fi dá àní ti ọmọṣẹ́ ẹjọ́ kúrò ń bẹ̀ ṣé nǹkan mi wà ń bẹ̀ fún yín ni ṣé ọ̀dájú abiyamọ ni yín ni ogun ilé ìyá wà ń bẹ̀ ogun ilé bàbá wà ń bẹ̀ ogun ẹbí wà ń bẹ̀ ẹ tún fẹ́ gbógun Facebook ẹ fẹ́ gbé láwọn ọmọ ọlọ́mọ lórí kí ni colour problem ẹ me I want to know your colour of your problem àwọn tó bá ń sọ fún ẹ pé kó lọ fi ọmọ jà nǹkan tó máa ju ẹ sábọọdù nìyẹn wàláì wọ́n fẹ́ bà yí ẹ jẹ́ ni wàláì mo sọ fún ẹnìkan pé tí màmá bá bínú tó bá gbé ọmọ ẹ tó bá lọ ṣiṣẹ́ pósí fún wọn Lizzy tí màmá bá bínú tán ó sì ń ṣèṣe abiyamọ kò tí ì ráyè lọ bèrè lọ́wọ́ àwọn tó kù ó sì ń ṣèṣe abiyamọ tó bá dìde lọ́gànjọ́ òru tó bá ṣiṣẹ́ pósí fún àwọn ọmọ ẹ Lizzy wàá mọ̀. owó náà máa fi báwọ̀ ṣe ó máa kọ̀lẹ́ẹ̀tì ẹnu ilé ẹ̀ ni ó máa kọ̀lẹ́ẹ̀tì ẹ̀ búkọ̀ mọ́sẹ̀ ó wà lọ́wọ́ ẹ̀ ó máa fi ẹ́ dára tó bá wù ú ni bọ́tí màmá ò ṣe é gbèjà ìgbà yẹn ló máa ní ẹ má gbèjà mi ẹ fi wọ́n lè Lizzy ọmọ mi ni kí ló ṣe tó ń ṣe bí kinní náà ó dẹ̀ ń drag ó dẹ̀ ń drag ó dẹ̀ ń ṣe garagara ó dẹ̀ ń ṣe garagara ó ń dìde láago kan òru aago mẹ́ta òru ń gbà ọmọ ọlọ́mọ ṣépè kó tó dàbí kó tó dàbí àdó kó tó dàbí àrùn tó ń boyún jẹ́ àjẹ́ ni ẹ́ ó kó sì dànù oníkàánú ó burú gbogbo anybody tó bá ti ń gbọ́mọ ṣépè láyé yìí ìkà ni tí o rẹ́pè tó ń ṣe ó dúró sẹ́nu ọ̀nà ní ẹ̀ kó kúrò bẹ́ẹ̀ o àvọ́ìsì mo ní fún ẹ ó dàbí pé ọmọ yìí ó stubborn ó burú age mate lèmi àti ẹ tí mi ò bá tẹ̀ tún jù ẹ lọ pẹ̀lú ọdún kan ṣọlá tí ọ̀rọ̀ tí pnp sọ fún ẹ lọ́jọ́ kìíní àná mo rántí pé pnp pòwe fún ẹ pé ìwọ tó wà ní nàìjà tó ń taṣọ kò kí n ṣe fákàsì má ṣe fákàsì ó náwó gbó no stubborn Lizzie mm, wàá kọ̀lẹ́tì lórí mídíà wọ́ ìwọ gan regret pé kí lo ṣe léyìí fún tó bá gbàgbé mi ò gbàgbé ẹni tó bá ti ní mo lè sọ̀rọ̀ jù mo lè sọ̀rọ̀ jù ẹnu yìí ọlọ́mọ yẹ kó pààyàn gbà mí kí ni kọ́lọ̀ pọ́blẹ́mù ẹ gangan òun dìde òun kọ́ àwọn òun kọ́ àwọn spíkà jáde ọ̀rọ̀ wo làwọn yẹn ní lẹ́nu ọ̀rọ̀ wo kí ló fẹ́ sọ ọmọ bẹ́ẹ̀ ni spíkà kan bá wá tó ń gbé ọmọ màmá ṣépè wà láì twenty spíkà máa dìde fún ẹ Lizzy a máa drag ẹ wo a máa drag ẹ bí jẹnẹrétọ̀ tí ò lè tanná mọ́ ni lórí sóṣà mídíà yìí a máa drag yẹ máa dúpẹ́ pé gbàtà wà wọ́ọ́rì ọ̀tá wà lẹ́yìn ẹ̀ sábọ̀dù àti kú o lọ bèrè nǹkan tá a fojú bàbá kàsálá ẹ bàbá kàsálí tá a fojú ẹ rí máa dúpẹ́ pé gbogbo ìgbà táwa yìí tá tá sí lẹ́yìn ẹ sábọ̀dù mọ́ níwọ̀n kò ṣí ẹ wá kí ni kọ́lọ̀ problem ẹ ṣọ́ọ́sọ́ lórí ni ṣọ́ọ́ṣì ẹ̀yìn àbíwọ̀ ló ń ṣe wọ́n Felipe my sister I cite you love you kí ló dé tó burú báyìí ná ó dẹ̀ tún bọ́ta ẹ kọ́ máa wo òṣùpá mo mọ̀ọ́mọ̀ jókòó nítorí tiẹ̀ ni mo tún fẹ́ wo irú àrà tó máa dá chesaboard bu ègé ni ṣó bu ẹni kí ṣó bu ẹni kò bu ẹ̀ náà bó ṣe ṣépè yẹn tó lánàá ìyá yẹn kò gbé Quran ó dẹ̀ gbé báyìí ó kàn gbé dání ni kó lè bá àwọn ibi tí ayé yẹn bàjẹ́ dé nítorí pé kí ni kò sẹ́ oògùn òkè ń borí ìmọ́lẹ̀ òkùnkùn ní ẹ́ Lizzy òkùnkùn ní ẹ́ that's me èyí tó ń ṣe gbangba ẹni òkùnkùn inú òkùnkùn náà náà ti máa ń ṣe ẹni òkùnkùn inú òkùnkùn náà náà máa ń wà ìwọ tó bá ní mo challenge ẹ Lizzy tó bá yẹ pé tòótọ́ oògùn tó ń lò yẹn ó dá ẹ lójú ọmọ bọ́sìta gbangba má hide sínú òkùnkùn bọ́sìta jẹ́ ká wo wọ́ọ̀tì ẹ jẹ́ ká wo nǹkan tó tó jẹ́ ká wo bóògùn yẹn ṣe lè ṣiṣẹ́ tó èpè olórí búkú wo ló ń ṣe kiri èpè tó yẹ pé kó tó lọ gba físà kó tẹ kó tó ra tíkẹ́ẹ̀tì fún kó tó dé Dublin ọmọ kó tó gborí rẹ̀ sí i ọjọ́ ti lọ o ọjọ́ ti lọ Lizzy má kórí búkú tiẹ̀ báwọn ọmọ lọ́mọ fi rọ́tìmí àti ọba ṣèkan má kú fi sílẹ̀. Si má kọrí burúkú tiẹ̀ bá àwọn ọmọ ọlọ́mọ má forí àwọn ọmọ ọlọ́mọ gbèpè nítorí mo ṣe ń ṣe ṣóò lórí burúkú yẹn lánàá àwọn ọmọ ẹ̀ làwọn èèyàn ń ṣépè fún pé bàtò sẹ́ńdà Lizzy kí ló gbé mi tó bá yẹ pé ìyá tiẹ̀ gbà kan fèpè pa ẹ́ ni ṣé wọ́n máa wà láyé lọ́jọ́ èyí tó bá yẹ pé ìyá tiẹ̀ ó gba àwọn kan láyè kan máa ṣépè fún ẹ ṣé wọ́n máa ṣorí rẹ́nu ayé lọ́jọ́ tòní kò bá jẹ́ pé ìyá tiẹ̀ ò ṣe ṣe àbí àwọn kó sáré lé ẹ lórí kó jà bàbàbà lé ẹ lórí Lizzy wọ́n lè má dọ́jú ẹ̀ nìyí àtijọ́ tí ọmọ yẹn tó ti délé ayé ló ti forí ẹ̀ gbèpè kí ló dé ṣé nǹkan míì wà ní ọ̀rọ̀ yìí ni ṣé wọ́n kọ́ ló bí ni tí ò bá kí ń ṣèwọ́ ló bí ó dẹ̀ má jẹ́ kó fèpè pọ̀ mọ́ lọ́mọ ẹ́ ọmọ ọdún kan ọmọ tí ọmọ yẹn gan ti pọ́ ọmọ ọdún kan ẹ̀dẹ̀ ń gbọ́mọ lọ́mọ oúnjẹ kan máa gbọ́mọ lọ́mọ ṣépè torí kò fẹ́ jà irú àbíamọ òṣùwò nìwọ náà ká wá sọ pé wo tẹ̀ wá gbọ́mọ màmá ṣépè màmá wá gbọ́mọ ẹ̀ ṣépè wá wo irú àlá táwọn èèyàn máa fi màmá dá wá wo báwọn èèyàn ṣe máa jà fún ẹ abẹ lọfún mo dìde mo bọ́ta mo bẹ̀ mo bẹ̀ màmá àwọn ọmọ ewé ń ṣépè fún mi pé mo ń bẹ̀ màmá mo ń bẹ̀ Lizzie ó dẹ̀ tún dìde náà ó tún ṣèṣe pé ọmọ ọkọ ni ọmọ àlè ni ẹ́ ọmọ àlè ni ẹ́ wọ́n gbọ́ àwọn tó pè mí lórí ọ̀rọ̀ ẹ lánàá ọ̀sọ̀rọ̀ ẹ dáadáa wọ́n gbọ́ àwọn tó pè mí lótorí ẹ lánàá ọ̀sọ̀rọ̀ ẹ dáadáa àwọn tó tún jọ wà nínú ní ti ẹ̀ gúrúùpù wọ́ọ̀rì ọ̀wèrè tó dálẹ̀ gbogbo wọn pátápátá náà pè mí ọ̀rọ̀ yẹn ní dáadáa àwọn yẹn nítorí ti àwọn ohun tó rí gbogbo orí burúkú yà wọ́n ti fi ẹ lẹ̀ èèyàn mélòó ló fẹ́ bàjá èèyàn ló máa ń dúró tìyàn jọ́ tìyàn bá nídìí èèyàn kí ló dé bó ṣe ń bú lágbájá ló ń bú tàmọ̀dù àwọn tó bá sọ pé stop stop èpè yìí pọ̀ wàá tún fẹ́ pè ránṣẹ́ sí wọn ṣé èpè náà fi dáṣẹ́ ẹ̀ ni ọ̀dájú abiyamọ ní Elizzy ọ̀dájú abiyamọ ìkànnì ẹ̀ ọkọ tó fẹ́ sílẹ̀ gan òjú ẹ lójú àwítọ́ nítorí pọ́ pé làtíní jíngólò ló fi ya wèrè sí gbòòrò ṣé láti ọ̀hún gan ṣó ní ó ò ní jẹ́ kó máa sọ̀rọ̀ sí báyìí òòrí ọmọ ọ̀sán ló fẹ́ yà ọmọ ọ̀sán tó ń kó kókó bá ìyá ìyẹn Lizzy Lizzy fi àwọn ọmọ sílẹ̀ nínú ìjà tó ń jà yìí kò sẹ́ni tó ní kó má ya wèrè sórí Facebook kò sẹ́ni tó ní kó má bú èbú kò sẹ́ni tó ní kó má sọ̀rọ̀ ní kẹ́ fi àwọn ọmọ sílẹ̀ ṣé nǹkan mi wà ní ọ̀rọ̀ yìí ni ṣé ní kẹ́ fa àwọn ọmọ ọlọ́mọ dájọ́ ni ẹ̀ẹ́dẹ̀ fara yín sílẹ̀ àwọn ọmọ wálé ayé wọn ni ìwọ wálé ayé tiẹ̀ ni wọ́n bó ṣe ń korí irọ́ tì mí bó ṣe fi ń gbèpè wọ́n bó ṣe ń fi ọmọ ọlọ́mọ tó ṣe fi ń gbèpè ah! oh! àwọn tó tọ́nà fẹ́ pa abiyamọ wà abiyagba wà abiyagba ní ẹlízì kó tiẹ̀ má wàá wo nǹkan kan kó wá wọlé àwọn ọmọ yẹn lásán kó ní mo yọ̀ǹda Eh, eh, ọmọ ọ lè sọ̀rọ̀ sí ẹ ọ lè sọ̀rọ̀ sí ẹ ọ lè sọ̀rọ̀ sí ẹ ta ni ẹ ta ni ẹ ọmọ nǹkan mẹ́ta ló ni ẹni tí let go ó máa ni ẹni tí ò bá ti ni dímọ̀ ló fẹ́ yà dímọ̀ òun ló fẹ́ yà. <coughs> jẹ́ ń sọ fún ẹ Facebook ṣe ń welcome to Egypt Egypt ló wà yìí welcome to Egypt because ẹni tó bá ti wọnú Egypt hàn kí n padà ó ti wọnú Egypt ọmọ adrak ẹnìyà ọmọ afọyín ọmọ àfífà jẹnẹrétọ á ṣe é bó bá ṣe wù wọn á drag ẹ lọ́tún á drak ẹ lọ́sì bí ọ̀rọ̀ ẹ onídómì kan fi karosíìnì sí ni kò sẹ́ni tó máa lè jẹ́ lórí social media yìí ah. lórí social media yìí èkó ò ní sùn w ò ní sùn òun lọ́wọ́ tó wà lẹ́yìn who be you kí ni oògùn tó ń gbé jáde ṣe bẹ́ẹ̀ nìkan ló ṣoògùn fún ẹ ibi tí màá pa ẹ wà ibẹ̀ ni màá gbà ẹ wà kí ló dé tó níkànú kí ló dé kí ni ìṣòro ayé ẹ èmi kàn fẹ́ mọ kọ́lọ̀ pọ́blẹ́mù ẹ bóyá mo lè hẹ́pù ẹ àwọn tó bá ń tiẹ̀ sọ fún wọn pé ẹ má tì mí pa nítorí wọn máa ba tiẹ̀ jẹ́ mo sọ fún ẹ lánàá ọjà tó ń gbà gan ọ̀ níbẹ̀ rà mọ́ torí nọ́mbà wà gbogbo wọn máa máa bẹ̀rù sí pé eléyìí tó lè máa ṣe báyìí ara wọn ni òní fi rú àwa yìí dá gbogbo sórí ayé ẹ dẹ̀ máa máa wọlé ni ọmọ máa kó sórí ayé ẹ wọlé ni ọmọ máa dá wọlé ni ṣọ́rọ́ ẹ̀ tán fi hàn lánàá ọ́n nílẹ̀ tó tà fún wọn ọ́n bòògùn bẹ̀ sọ fún mi Lizzy why tó fẹ́ ba kàrí ààrẹ jẹ́ lórí ọ̀rọ̀ orí social media yìí torí pé mo mọ̀ wọ́sọ mo mọ̀ wọ́sọ àtijọ́ tó ti dákẹ́ tó ti ń ṣe tiẹ̀ ṣọ́ gbé ọgbẹ́ ilẹ̀ wá pé òògùn wà ń bẹ̀ mo kàn bí ẹlẹ́rìí ni kí ló dé tó òwúrí ẹ ṣọ́kọ tó gbé sílé ò lè bá ẹ sọ̀rọ̀ ni ṣé wọ́n lọ́kọ ni ṣé wọ́n lọ́kọ ni ọkọ tó dẹ̀ fẹ́ para ẹ lé lọ́wọ́ olóòka tó lòka ti gòrùka padà Lizzy wake up tó bá sì ń sùn ti débi tó ti ń sùn olóòka ti gòrùka padà ìyàwó tọkọ ẹni ọtí ríra wọn padà dìde ibi tó ti ń sùn ibi tó ti ń jàjà wèrè ibi tó ti ń jàjà wèrè lórí ọ̀rọ̀ tí ò tó nǹkan kan lórí nǹkan tí ò mẹ́kì sẹ́ǹsì lórí tó ń bá pé fo ẹ pé fo ẹ kí lẹ̀ ń pè wọ́n àwọn fake profile tó ń bá wọn jà kiri tó ń bá wọn jà ẹ eh, ọkọ lágbájá lágbájá bú mi tàmọ̀dú bú mi tá ní ọ̀bá bú ẹni tó bá fẹ́ ga láyé yìí ó di dandan kọ́ bu ẹni tó bá sọ̀rọ̀ ẹ̀ nínú ayé òkú ni ẹni tó bá sọ̀rọ̀ ẹ̀ nínú ayé ó ti dòkun ọ̀tí ìpèsè Lizzy wake up tó bá dẹ̀ wake up wàhálà lé ayé ara ẹ̀ ìṣòro ayé ara ẹ̀ mo kàn tún ta ẹ́ jí nítorí pé mo rí kó ti ń sùn mo rí kó ti ń sùn tó bá gbọ́ jí má sùn ó ti ń sùn ibi tó ti ń jájọ lórí burúkú tún ti ń gbẹ nǹkan gbẹ̀yìn ẹ̀wẹ̀rẹ̀ oníjà òfò ìjà máa ń gbáre dànù ní ìjà máa ń gbáre dànù ní mo kàn tá ẹ lólobó ni ó tún ti ń gbẹ nǹkan gbẹ̀yìn ẹ̀ wake up for your sleep. kò yé gbà wọn ọmọ ọlọ́mọ ṣépè nǹkan tó bá yẹ kó o fèsì fèsì ẹ̀. ọtí fàwọn ẹ̀yìn jẹ́ níṣu. o rí gbogbo yẹn tó yẹ kó o gbájúmọ́ o gbájúmọ́. ọ̀rọ̀ tí ó kàn ẹ́ lọ́wọ́ tí ó kàn ẹ́ lẹ́sẹ̀ tó bá yẹ pé ò dá màmá lónìí jẹ́ kí n sọ fún ẹ bẹ́ẹ̀ sábọ̀dù ṣe ń rò ló ló tírèènì rú àwa yìí ẹ sábọ̀dù ló tírèènì mi gbogbo ọmọ tó sábọ̀dù bá dẹ̀ tírẹ́ẹ̀nì wà láì tó bá ń gbọ́ kò ní tán lára ọmọọba kó má kú dànsáàkì wẹ́rẹ́ díẹ̀ díẹ̀ sì máa kú lórí gbogbo wọn sọ́jí ẹ sábọ̀dù ló tírẹ́ẹ̀nì ẹ̀ ọ̀lú ẹ sábọ̀dù ló ti ṣẹ̀ wá kwame ẹ sábọ̀dù ló tírẹ́ẹ̀nì ẹ̀ orí orí pé gbogbo wọn máa ń gbá lára wọn ni ọmọ alálùbáríkà ẹ sábọ̀dù ló tírẹ́ẹ̀nì ẹ̀ jókòó tádé ẹ sábọ̀dù ló tírẹ́ẹ̀nì ẹ̀ orí pé gbogbo àwa tó tírèlù wèrè yẹn ò kí ń tán kò kí ń tán ó máa ń sọ wá wò lẹ́ẹ̀kọ̀ọ̀kan ó máa ń sọ wá wò lẹ́ẹ̀kọ̀ọ̀kan bí sítò ń wò yẹn ẹsàbọ̀dù ló train yẹn òun tún wá mú ó páàkì ẹ̀ papọ̀ ó tún lọ gba tírénì lọ́dọ̀ wọn nílé kejì lọ́hùn dọ́bù wèrè lòun kó papọ̀ tó bá ń gbọ́ dọ́bù wàhálà fọ̀dẹ́dìbọ̀dì dọ́bù wèrè lòun kó. torí ẹ anywhere ló máa ń yà sí má jẹ́ kọ́kọ́ báyìí anywhere lòun máa ń gbà kò ní direction ó lè wá sí bí báyìí lẹ́nu èmi bí mo ṣe ń bẹ̀ sọ̀rọ̀ bí bí sí bú mi ò lè dá lóhùn gbà tán máa ṣe mí wéré tèmi ò kí ń ṣe double decker náà àmọ́ ọmọ tẹ́sàbọ̀dù bá train wàá rí kàrásìmà yẹn bẹ̀ wàá rí gbogbo wèrè yẹn lára wọn ọmọ stop don collect mo ń wọ̀nù ẹ mo sọ fún ẹ pé tó bá wá fẹ́ sábọ̀dù tó bá wá mi ò ní tó bá wá fẹ́ sábọ̀ tó bá wá fún àwọn ọmọ màá wá fún ẹ tẹ́ sábọ̀dù bá wá fún ọmọ Lizzy màá wá fẹ́ sábọ̀dù ẹ sábọ̀dù wá fún ọmọ ẹ̀ nà kí ló dé tó fa àwọn ọmọ ọlọ́mọ lọ́rùn sílẹ̀ kí ló dé ṣépè wà nù ẹ̀ ni kí ló dé tó fẹ́ máa forí àwọn ọmọ ọlọ́mọ pèpè ọ mọ̀ pé bó ṣe náà ń ṣépè fún àwọn ọmọ ẹ sábọ̀dù lọ́wọ́ àwọn kọ́mẹ̀ntì lọ́wọ́ àwọn kọ́mẹ̀ntì bó ṣe ń dá padà sórí àwọn ọmọ ẹ Lizzy kí ló fẹ́ gbà nú ọ̀rọ̀ yìí ó ń ṣe àdàbí àdàbí àdàbí àdàbí kí ni ipa òwà bọ́ Ẹsábọ̀dù àdàbí pé Ẹsábọ̀dù ò jà fún ẹ Ẹsábọ̀dù ni ò gbọ́dọ̀ ṣàdàbí lé ẹ lórí because why ó jà fún ẹ ó forí gbèpè rọ́bìṣì tó dá sílẹ̀ Ẹsábọ̀dù ló mẹ́ clean mẹ́sì yẹn náà torí tiẹ̀ ní dọ́kásì ṣì fi ń bu Ẹsábọ̀dù dàárọ̀ yìí náà torí ti ẹni tóyìn fi bọ́ síta ló fi gbé báíbù fún màmá tó bá tẹ̀ wo orí ọjọ́ kan ọ́nìyàn máa ń wo orí ọjọ́ kan mọ́yàn lára ni torí tiẹ̀ ó drag ẹ sábọ̀dù bí aṣọ ònulẹ̀ lórí Facebook náà káṣẹ̀ sọ pé màmá náà màmá ní tiwọn lọ́wọ́ tí màmá bá ń jà fún yàn ó máa ṣáàdì pé mò ń jà fún ẹni bó ti má kọjá yìí ẹ màmá ò lọ́fọ̀ anybody ó máa sọ fún yín pé òun ò lọ́fọ̀ anybody ẹ kó ṣì lọ ó máa sọ fún yín pé òun lọ́fọ̀ anybody èmi tí mò ń sọ̀rọ̀ yóò lè tẹ̀ sí mi lójú lọ́la ìyẹn ò ní kẹ́mi bọ́ta kẹ́mi wá dà lóhùn àwọn tó ń ti àwọn fẹ́ ti ẹ̀ pa ni torí mo mú ẹ sábọ̀dù dáadáa tó bá yẹ pé ò ti ẹ̀ dá lóhùn ó máa ti gbàgbé ẹ á ti bọ́ sórí nǹkan míì bọ́tí ó fẹ́ dìde ó fẹ́ stand pé ẹ ó máa sọ̀rọ̀ ni ó máa sọ̀rọ̀ ṣé ọmọ ìgbà tó ti fẹ́ wá fún ni pé bí dọ̀kásì bá ṣe ń jáde ní ẹ̀sàbọ̀dù máa jáde ẹ̀sàbọ̀dù kì í ròlù bẹ́ẹ̀ iyín ogún ọdún ni ó lè máa ń gbóná ó ń lọ̀rọ̀ ẹ̀sàbọ̀dù iyín ogún ọdún ó ń lọ̀rọ̀ ẹ̀sàbọ̀dù tó bá bu lẹ́yìn tí ò bá dà ó máa padà wá ní next year ẹ̀yin tẹ́ ẹ̀ bá mọ bẹ́sàbọ̀dù gba àwọn tó gbogbo àwọn tó wà ń bíbà yìí mo mọ̀ pé ọmọ bẹ́sàbọ̀dù ṣe ń ròlù ó bá yẹ kó o ti shut up o ti gbẹ́nu ẹ̀ dákẹ́ ni ẹ sábọ̀dọ̀ á ṣe forget ẹ á ti mú nǹkan míì ṣe àwọn tó fẹ́ ti ẹ̀pá náà ló ń sọ fún ẹ pé má gbà fún má gbà fún mo lè sọ̀rọ̀ ọmọ you cannot talk o ò lè sọ nǹkan kan o ò lè sọ̀rọ̀ o ò lè sọ̀rọ̀ torí pé kí ni ọmọ àdìgì gbogbo láìpù ẹ gbogbo sórí ayé ẹ ọmọ àgbẹ̀ wá àwọn tó ti ṣẹ̀tẹ́lẹ̀ ọmọ àdìde lórí social media ṣé òun mọ bí Facebook ṣe ń ròlù ni ṣé òun sọ mú ẹbí bí wákàtí ṣe ń ṣiṣẹ́ ni fákàtí ya wèrè gan-an tó bá tún lé títí ó máa di pọ́nfọ́lé ara wọn àwọn wo ló sọ fún ẹ pé má gbà fún àwọn èṣù àwọn èṣù tó fẹ́ bá yí ẹ jẹ́ bóyá o ti ṣẹ̀wọ̀n tẹ́lẹ̀ ẹjọ́ ìjẹun sáré ṣí wíńdò yìí. ti ṣẹ̀ tẹ́lẹ̀ tó ti ń wá bó ṣe máa fìyà jẹ tó ti ń wá bó ṣe máa fìyà jẹ lọ sọ fún ẹ pé má gbà fún ṣépè fáwọn ọmọ ẹ àwọn ọmọ ẹ ló máa ń dùn ìyẹn gangan ni the worst tó fẹ́ kó ṣe Lizzy mo sọ fún ẹ take time fi Rotimi àti eh, Florida fi wọ́n lọ́rùn sílẹ̀ o fi wọ́n lọ́rùn sílẹ̀ o. Lizzie, fún àwọn ọmọ yìí lọ́rùn sílẹ̀ o má bá yé àwọn ọmọ yìí jẹ́ kó tó kó sì tẹ kó láyé o má bá yé àwọn ọmọ yìí jẹ́ má fẹ́ bá yé wọn jẹ́ o má kọrí burúkú tẹ àwọn ọmọ ọlọ́mọ Lizzy o lọ ka mẹ́sẹ̀gì ṣóò tó ṣe lánàá lọ sórí ṣó ẹ sábọ̀dù kó lọ ka mẹ́sẹ̀gì lọ sórí Instagram kó lọ ka mẹ́sẹ̀gì Lizzy má kọrí burúkú tẹ bá àwọn ọmọ ọlọ́mọ o. Florida ò tí ì pọ́dún kan nú ayé o ó ti jẹ́ kó máa gbọ́mọ lọ́mọ ṣe pé Lizzy ṣú ara ẹ o jẹ́ kó lọ ń ẹ o má fi má fi Florida má fi jàjẹ́ olórí burúkú tó wálé ayé ẹ̀ wájà o má fi Rotimi má fi jàjà òṣì tó wálé ayé ẹ̀ wájà o táwọn ọmọ ẹ̀ ò bá jù ẹ́ lójú ò bá wò nítorí àwọn ọmọ ẹ wò anybody tó bá ti kọ rubbish ẹ̀yin ẹ̀yà ẹ bá mi fi red kíní sí i oṣù tó ń ṣe ń bíbà ìlànà ò ní ṣe irú ẹ̀ lẹ́nu torí ìjà òṣì tí ojú mi mo gbé jáde fún yìí ara tó bá wù ẹ́ kó wá fi mí dá ara tó bá wù ẹ́ wàláì kó bú mi for now to December mi ò lè dá ẹ lóhùn àmọ́ tó bá wá fún ọmọ mi yéé jésù kristi Lizzy ṣé bí mo ṣe ń fi ọwọ́ hàn rí bẹ́ẹ̀ ni sáíkó orí mi ṣe tó Lizzy wẹ́ èmi náà mọ̀ pé ò lè ṣe bẹ́ẹ̀ nà abiyamọ ni ẹ́ bú mi ìyá ká má yà mí ṣépè fún mi tẹ̀ sí mi lójú tí ká méjèèjì tìbọ lójú tó dàbí wo okó yìí tìbọ bẹ̀ ẹnu mi tó dàbí pọ̀mọ́jẹ̀bú yìí fi bú mi àrà tó bá wù ẹ́ fi dá fi mí dá i don't care Lizzy ọjọ́ ọ̀la ẹ̀ nìwọ̀n ń gbéṣẹ́ pé yìí ọjọ́ ọ̀la ti àwọn aṣọ òpóra ti ẹ ló fi ń wọ́lẹ̀ lórí social media yìí Facebook ò ní parẹ́ láéláé social media ò kì í gbàgbé nǹkan Lizzy má kọrí burúkú tiẹ̀ bàtà ọmọ ọlọ́mọ àtijọ́ tó ti bí ọba lọ́la ló ti ń forí ọmọ yìí gbẹ̀pẹ̀ lórí social media nítorí ipò oníkan lọ mú DNA sọnù wá lórí ọ̀rọ̀ tí ó kàn ẹ́ lọ́wọ́ tí ó kàn ẹ́ lẹ́sẹ̀ má jẹ́ kán ṣiṣẹ́ pọ́ sílé ọba lọ́la lórí Lizzy má jẹ́ kán ṣiṣẹ́ pọ́ sílé Rótìmí lórí àwọn tó bá mú ẹ̀rí kan dìde kan bá ẹsẹ̀ tọ́ ọ̀rọ̀ àwọn tó bá mú ẹ̀ tó jẹ́ pé bí amọ gidi ni wọn kì í ṣèkà tó fẹ́ pa ẹrù tìdílé tìdílé àwọn tó bá jí abiyamọ tó fẹ́ pa ẹrù tìran tìran jí abiyamọ gidi kan dìde sọ̀rọ̀ ẹ you are going gaga you are going mad o ti ń ya wèrè gidi because eléyìí ò kì í ṣojú lásán mọ́ bá mi fọba lọ́la bá mi fọmọ lọ́mọ lọ́rùn lé wá ṣayé tiẹ̀ ní Lizzy àjẹ́ ìkà bá mi fi rántí mi lọ́rùn sílẹ̀ àwọn ọmọ yìí wá ṣayé wọn ní Lizzy ìwín ìwín alájà mo fẹ́ kó wá fún mi bú mi èmi náà ń bú ẹ èébú ò ń so Lizzy fi àwọn ọmọ ọlọ́mọ lọ́rùn sílẹ̀ màmá ò bú àwọn ọmọ ẹ mọ́ ẹ sábọ̀dù gbá àwọn ọmọ ẹ ṣépè mọ́ a lot of people ni mo ti pè àwọn tẹ́mi mọ̀ lè bẹ́ sábọ̀dù sọ̀rọ̀ mo ti pè wọ́n ó sọ fún mi pé sábọ̀dù jẹ̀bi ẹ Lizzy stop your madness ọjọ́ ń lọ. Lizzy fọbalọ́la lọ́rùn sílẹ̀ Lizzy má pa ọmọ lọ́mọ Lizzy má pa ọmọ lọ́mọ torí pé ó fẹ́ jàjà wèrè lórí Facebook láti ẹ dìde ọkù láti ẹ dìde ẹ má jẹ́ kí Lizzy pa yín lọ́mọ torí ìjà wèrè tó ń jà bọ́dà láti tẹ́ bá sùn ẹ mo mọ̀ pé tí ń gbẹ̀yìn gbẹbọ jẹ́ wàhálà ti yín nìyẹn mo mọ̀ pé tí ń lọ bòmí láti lọ kọ̀lẹ́ẹ̀tì ẹ ti padà fẹ́ sàárọ̀ yín ìṣòro ayé tí yín nìyẹn ẹ yọkan tí Lizzy bí fún yín yìí ẹ má lajú yín lẹ̀ kó fẹ́ pé báyìí ọmọ ọlọ́mọ jẹ́ ẹ má jẹ́ ó pọmọ fún yín ó bá jẹ́ pàbí amọ gidi lẹ́yìn náà ẹ dìde ẹ lè sọ fún mi pé ẹ̀rí gbogbo àrà tí Lizzy ń dá bọ́dá láti ọmọ Ìbàdàn kan náà jọ ni wá ẹnu wájọ gbọ̀rọ̀ ni ọmọ ìbàdàn tí ò bá lè sọ̀rọ̀ ọmọ àlè ni ọgbọ́n pé mi ò gbé ń bàdàn èkó ni mo gbé orí ọ̀rọ̀ dá ṣáká lẹ́nu àwa yìí Lizzy fi àwọn ọmọ ọlọ́mọ lọ́rùn sílẹ̀ tó bá lò ní gbọ́ tó bá lò ní gbà máa ta tán tiẹ̀ lọ́rùn jáwọ́ kó fi àwọn ọmọ ọlọ́mọ lẹ̀ má jẹ́ kó máa ṣépè sórí Rótìmí má jẹ́ kó máa ṣépè sórí ọba lọ́la má fà yí ọmọ ọlọ́mọ tàfàlà má fọjọ́ ọ̀la ọmọ ọlọ́mọ má fi ṣòṣì lórí social media kí ló dé kí nìkan tó fẹ́ gbà náà ọ̀rọ̀ yìí kí ló dé ó bá yẹ pé ìyá tiẹ̀ fi ẹ́ sílẹ̀ báyìí ni ṣé ìwọ máa débi tó dé lọ́jọ́ tòní tó bá yẹ pé ìyá tiẹ̀ ní kó máa rọ̀jò ìpèlé ẹ lórí ṣé ìwọ máa wà mí tí wọ́n wà lọ́jọ́ tòní kí ló dé tó fẹ́ parọ́ tì mí lọ́jọ́ àìpé kí ló dé tó fẹ́ pa fọ́rídà lọ́jọ́ àìpé ìyá ló pẹ́rẹ́ náà abiyamọ ló pẹ́rẹ́ ó dẹ̀ lajú sílẹ̀ ọwọ́ jò èpè láwọn ọmọ lórí báyẹn ó dẹ̀ lè ṣe nǹkan kan sí Lizzie àjẹ́ àjẹ́ Lizzie àjẹ́ ni ẹ́ àjẹ́ ni ẹ́ fi àwọn ọmọ sílẹ̀ ṣọ́ni kọ́mí tó fẹ́ gbàgbé ni ṣọ́ni kó wá sọ̀mìtì ẹ̀jẹ̀ àwọn ọmọ ni Lizzie kí ni kọ́ lọ pọ́blẹ̀mù ẹ̀ adé ha still wọ́n ní kí ni kọ́lọ̀ pọ́blẹ̀mù ẹ ẹni tó bá bímọ ó máa mọ̀ pé kò dáa kó máa gbọ́ ọmọ ṣépè oníkálukú ló ní nǹkan tó ní nínú yàrá ẹ̀ gbogbo èèyàn kan ló ní báìbù nínú yàrá ẹ̀ gbogbo èèyàn kan ló ní kùrán àwọn tó ní olúgbòhùn nílé àwọn kan wà ò gbọ́dọ̀ lanu ṣépè fún ẹ kó má rí bẹ́ẹ̀ kí ni kọ́lọ̀ ṣòro ayé ẹ ta ló ń ṣe ẹ ta ló ń ṣe ta ló ń ẹ kí ló ń lé. Lizzy mo sọ fún ẹ tó bá ní kó má jà àwọn ìka èèyàn àwọn tó fẹ́ ba ayé ẹ jẹ́ àwọn tó ti ṣẹ̀ tẹ́lẹ̀ náà máa sọ fún ẹ pé má gbà fún ẹ sábọ̀dù ṣé wọ́n nìkan lẹ́ sábọ̀dù máa bù ni àwọn tó ju ẹ lọ́nu ayé sábọ̀dù ti tẹ̀ sí wọn lójú ọba làmídìò kì í ṣèèyàn ni ṣé ọba ilé ṣé wọ́n tó wọn ni who be you who are you ta ni ẹ́. Lizzy a máa drag ẹbí jẹnẹrétọ̀ lórí social media yìí Lizzy tó bá ti ọwọ́ ọmọ ẹ bá ṣọ a máa drag ẹmí òní kó má bẹ́ sábọ̀ ẹ má ṣì mí gbọ́ bẹ́ ṣe ṣì mí gbọ́ lánàá o lánàá mo sọ pé tó bá yẹ pé màmá ló bú ọmọ Lizzy máa wá fún màmá gbogbo èèyàn gbà sódì mo sọ pé tó bá yẹ pé Lizzy ló ṣépè fún ọmọ màmá máa wá fún Lizzy Lizzy náà ti tí ẹ̀mí ó di dandan kó collect. Lizzie ti díẹ̀ ni ó ti dandan kó omi ìjà àwọn abiyamọ Lizzie ó ti kọjá yìí ẹ òun wà ń fẹ̀fẹ̀ bí ẹni tí ò ní kú mọ́ táwọn ọmọ tiẹ̀ ò bá ju ẹ́ lójú tó bá yẹ pé oṣù mẹ́sàn-án tí wọ́n gbé àwọn ọmọ síkùn yẹn ó wà important fún ẹ ó wà important fún mi ó kì í ṣe ọmọ mi but abiyamọ ni mí odidi oṣù mẹ́sàn-án kì í ṣe nǹkan tó fi ń ṣeré odidi oṣù mẹ́sàn-án ò kì í ṣe wàsá ó ń ta mí ò kì í ṣe joke ta ló ń ṣe ta ló ń ṣe àwọn èèyàn orí afẹ́fẹ́ àwọn tó jẹ́ máa fẹnu pẹ́ àwọn náà máa ládẹ́gún lẹ́nu àwọn náà máa sọpá dé ògùn lọ́la listen stop your madness stop wèrè kó má máa ṣòṣì ń bí báyìí bú Esabod ẹ má ṣì mí gbọ́ lẹ́ni o torí anybody tó bá kọ mẹ́sẹ̀gì òfò fún mi tó bá kọ mẹ́sẹ̀gì sọnù màá wá sínú inbox yín màá wá gbèjàláyà yín ṣépè màá wá ṣe kí ni màá wá sínú inbox yín màá wá ṣépè fún yàláyà yín gbogbo mẹ́sẹ̀gì wèrè tẹ́ kọ lánàá mo filẹ̀ fún yín mo sọ yín pé tí màmá bá wá fún ọmọ Lizzy màá wá fún màmá mo sọ pé tí Lizzy bá wá fún ọmọ Esabod máa wá fún Lizzy Lizzy dẹ̀ ti dí ẹ̀mí ó di dandan kó rí ìjà wa lórí Facebook yìí a máa tíráàkì ẹ ṣó ń ya wèrè níṣòro bó wọ nìkan ló níwèrè lórí ni ọmọ ready for war ready for kíni ready for war ogun iraq lélẹ̀ wàá jà wàá jà pẹ́ ogun Afghanistan ló fẹ́ dálẹ̀ yìí wọ́n á jà wọ́n á jà pẹ́ olórí búkú olóṣogùn fún ẹ ibi títa nìkan ti bẹ̀rẹ̀ ibi títa nìkan parí sí níta nìkan ti bẹ̀rẹ̀ owó ni wọ́n máa fi ṣoògùn kókó rí burúkú lọ inú ayé tá a wà yìí táwọn òdi àwọn abiyamọ tó ń jà abiyamọ tó máa kúnlẹ̀ tó máa máa gbàdúrà fáwọn ọmọ ìwọ jẹ́ kó máa rọ̀jò ìpè láwọn ọmọ lọ́mọ lórí ó dẹ̀ sọ fún mi pé abiyamọ ni ẹ́ irú abiyamọ òṣìwọ́ ni ẹ́ irú àbíyamọ olórí burúkú wo ni ẹ wo bó ṣe ń drag fáwùdà wo bó ṣe ń drag ọmọ lọ́tìmí àwọn ọmọ ọlọ́mọ tí ọmọ kankan nítorí pẹ́ẹ́nu òṣì ẹ̀ yóò lè dákẹ́ náà ni nítorí pẹ́ẹ́nu wèrè tó níyì kò lè dákẹ́ lè sọ̀rọ̀ sí mi who be you àwọn tó bá jẹyàn nínú ayé ọ máa ń sọ̀rọ̀ sí wọn àwọn tó bá sọ̀rọ̀ wọn ọ̀ kì í ṣèyàn òkú ni wọn ò sí nínú èèyàn ìwọ tó bá wà nù ayé tó o bá sọ̀rọ̀ ẹ ayé ti gbàgbé ẹ nìyẹn ọlọ́run ẹ̀jẹ̀ káyé gbàgbé wa ó máa dúpẹ́ pọ̀ tiẹ̀ wọ́n tiẹ̀ ń sọ̀rọ̀ ẹ. òun ṣòṣì òun ṣòṣì bí ẹran aṣẹ́wó òun forí àwọn ọmọ ọlọ́mọ fi ń gbé pè òun forí àwọn ọmọ ọlọ́mọ fi ń gégùn kiri. Lizzy mo sọ fún ẹ báwọn kan tó bá lanu tó bá pàṣẹ sínú ayé àwọn ọmọ ẹ Lizzy kọ́rọ̀ yìí tó wá di bẹ́ẹ̀ Lizzy fi àwọn ọmọ ọlọ́mọ lọ́rùn sílẹ̀ má kọrí burúkú bá rọ́tì mi má kọrí burúkú bá fọ́rídà òṣì tó ṣe látọ̀dún gbọ́nran má stop ẹ̀ stop ẹ̀ Lizzy pọ́sítà bú mi èmi náà ń pè canat bú mi ṣépè fún mi ọ̀fẹ́ lòun o lè jábọ́ bó bá ṣe wù ẹ́ ọmọ kò bá nǹkan kan dé sọ̀rọ̀. So, jábọ́ sọmọ pé wọ́n script kọ dáadáa jábọ́ anyhow mi ò lè wá fún ẹ because kí ni mi ò ráyè mo busy mi ò sí nlé mi ò ráyè fracas àwa yìí àwa tá a kọ́kọ́ de fracas ni èmi ni the first person tó máa kọ́kọ́ sọ̀rọ̀ fún màmá tó bá gbọ́ gba tó dé stage kan mo ní mo yọwọ́ mo yọ ẹsẹ̀ mo dẹ̀ yọwọ́ mo yọ ẹsẹ̀ kò sí nǹkan tó lè drag mi padà kò sí. àmọ́ pé màá máa gbé ọmọ ṣépè mo ti ṣe rí ni mo dẹ̀ mọ nǹkan tó dùn mí rí mo ti ṣe rí ni torí pé blọọgì ọmọ mi ọgbà ọmọ mi ṣépè mo dìde mo wá ṣe ṣó ó dìde ọmọ mẹ́ta ni mo kọ́ sórí Facebook mo gbé àwọn ọ̀tá wọn ṣépè ọjọ́ kẹta mo sùn mo lálàá ni èmi ni mo tún dìde ni mò ń gbàdúrà fún ìṣẹ̀dá àwọn ọmọ náà ipe ìpè òní já wọn ẹ̀ṣẹ̀ tí ìyàwó ṣẹ̀ ọ̀ọ́ni bèrè ẹ̀ lórí wọn Lizzy má kọrí burúkú bọ́mọ ọlọ́mọ egó ta mọ́ bọ́ọ̀sì fi mi sílẹ̀ Rotimi kọ́ ló ní o máa jàjó lórí burúkú káàkiri ọba lọ́la kọ́ ló ní kó máa jàjó òfò kiri má bá yí àwọn ọmọ ọlọ́mọ jẹ́ má forí burúkú tiẹ̀ má fi bà yé jẹ́ Lizzy lọ fèsì ilé ẹ ilé ẹ ti ń dàrú àwa kò ṣàmẹ̀bọ fún ẹni torí gbogbo bó ṣe ń lọ làwa mọ̀ sórí táwọn àwa ìbá ṣe báyìí nǹkan tẹ̀yìn ọ̀mọ̀ lórí social media yìí àwa mọ̀ Lizzy fèsì ilé ẹ wọ́n ti ń fàwọ̀ ẹ̀yìn jẹ́ níṣu Lizzy gbogbo tó ń sáré kìtàkìtà fún ti fẹ́ lọ. Mm. Eh, eh illegal wife dìde dìde bí tó ti ń jàjà òṣì dìde bí tó ti ń jàjà wèrè ibi tó ti ń jàjà òfò dìde ọlọ́ọ̀ká ti gbò ká má parẹ́ láti ṣé láti máa jù mí lọ ṣá òkè ẹja pọn wọn lé tọlọkùnrin ni wọn bọdà láti bọdà láti ẹ má jẹ ẹja pa ẹ má jẹ kí Lizzy bá yé yín jẹ pẹ̀lú orí ẹja ẹ má jò gbọ́ ọmọ yín ṣe pé. ọkùnrin alálùbáríkà ní torí ẹ̀ṣẹ̀ mi mi ò ní bu yín ọmọ ìlú kan náà jọ ni wá mi ò ní bu yín. Ejide: dìde ẹ má yẹ kí Lizzy àwọn wa lọ́jọ́ ọ̀la wa la ṣọ́ọ̀bù ra wa ọlẹ́pẹ díẹ̀díẹ̀ ló máa ń pòkú gbẹ́ tẹ bá sọ pé èpè orí àwọn ni èpè orí àwọn kọ o torí ètí Lizzy ń ṣe yìí ti ń kọjá yìí ẹ ó ti ń kọjá báńdìrì ẹ ó ti ń kọjá yìí ẹ èpè orí àwọn kọ lélẹyìí me i challenge you tó bá yẹ pé oògùn tó ń lò yẹn aṣọ wèrè tó náà ń dàbọ̀ra yẹn ó ju ẹ lójú bọ́ta má ṣe nínú òkùnkùn jẹ́ kárí nǹkan tó ń tọ́pọ̀ lé lórí. nǹkan tẹ̀mí gbàgbọ́ lélẹ̀ orí mo believe nínú ẹ̀ mo gbàgbọ́ ó ní o ò lè mí omi kì í ṣe nǹkan dúdú àmọ́ sórí tí ń bá jókòó fódìdí ọjọ́ mẹ́ta lórí àlùkùránì mo mọ̀ nǹkan tí màá ṣí tí màá fi ba ayé èèyàn jẹ́ wọ́n mọ̀ nǹkan tí màá kà táyé èèyàn máa fi da nǹkan tẹ̀mí bìlìfù ó rí i pé mo bóòdù lé lórí mo bọ́ọ̀tà mo fi wọ̀n ẹ́ Lizzy máa gbé inú òkùnkùn kó má tàfà sínú mọ́lẹ̀ jẹ́ ká rí nǹkan tó ń tepo sí ẹni òkùnkùn ni ẹ́ ó dẹ̀ sọ pé o lọ mẹ́kà olórí burúkú wo ló ń tẹ̀rẹ̀ dred ṣọ́ọ̀ máa ṣépè fún yín ṣọ́ọ̀ ṣe yín ẹ wá o ẹ wá o ẹ jẹ́ kó rí yín lọ pé o ẹ̀yin olórí burúkú tá lè bá Lizzy sọ̀rọ̀ ṣé tó bá jẹ́ páwọn ọmọ yín náà ń gbé ṣépè ṣé inú yín máa dùn sí. Lizzy àjẹ́ má pọba lọ́la fọba lọ́la sílẹ̀ má forí ọmọ ọlọ́mọ gbèpè olòṣì égbére gótà mọ́ bọ́ọ̀sì fi àwọn kéré wíṣà wizard wèrè tó ń tẹrẹ ju ẹdín bẹ́ẹ̀ ẹ jẹ́ kó rí ìyá aláya yín pé o màá kí yín nu inbox yín o màá wá kí yín o okay continue wàá rí mi olóṣì aláyé bàjẹ́ ìwọ ò ṣe gbọ́mọ tí ẹ síta kọ́ máa ṣépè fún un. I can talk I can talk Lizzy ọmọ abayín yẹn jẹ́ àwọn olórí burúkú tó ń tẹ̀lé direct yìí àwọn ẹni òfò yìí àwọn náà ń ṣorí burúkú yẹn pé má gbà ta ni ẹ ta ló yẹ kó tiẹ̀ sọ̀rọ̀ sí kó sọ fún wọn pé àìṣe ta ló yẹ kó sọ fún pọ́nì yẹn dàrú kó sọ pé ẹ̀yin náà lẹ tó láti sọ bẹ́ẹ̀ ọ̀ǹtọ̀ ẹ̀ ń tàn àbẹ́là ọ̀ǹtọ̀ ẹ̀ ń tàn àbẹ́là tó bá wá ìyá táwọn ọmọ bá sórí gbogbo wàhálà orí burúkú tẹ̀tẹ̀ ẹ̀fà yìí jọ́ torí ọlọ́run gbogbo àwọn ọ̀rọ̀ olórí burúkú yìí kí ni tó ti dà fún ẹ. wàá lose wàá lose a lot of things lórí social media yìí I promise you Hmm. ní Egypt má ṣe máa ń drag èèyàn wọ̀bẹ̀ nìyẹn olórí burúkú tó ń tẹ̀lé dread yẹn mò ń wá má ṣe máa ń drag èèyàn wọ̀bẹ̀ ni ẹni tó bá dẹ̀ ti wọ Egypt wo business á bàjẹ́ ilé á ní Egypt ó mọ àwọn tó ń gbé Egypt ni àwọn tó náyé tó nọ́la tó nọ́run àwọn náà ń gbé Egypt ìgbà tí wọn náà dẹ̀ ti wá wẹ́kọ̀mù ààrẹ sínú Egypt àwa náà ti gbẹ́ tọwọ́ tẹsẹ̀ welcome to Egypt but ṣọ́ra àwọn ọmọ tó kó dání yẹn hàn kí ń wọ Egypt má kó wọn wọlé a lè gbà wọ́n láyè kan wọlé olórí Egypt ló ń bá ẹ sọ̀rọ̀ yìí má kó wọn wá kò sáyè fún wọn kókó búkú síwájú kókó sì dànù olóṣù olóṣùpá àsọnu olóṣùpá ọ̀ràn kọ́ máa wò òṣùpá kọ́ máa gbá àwọn ọmọ ọlọ́mọ ṣépè Lizzy ti ya wèrè o lọ rí GPS ẹ o eléyìí ò nọ́ màmọ́ o. kò nọ́mà babaláwo tó ń ṣe gbogbo nǹkan yìí fún ẹ ó wọ́n ṣe gbọ́ wọn ẹ̀ síta kọ́ máa gbá àwọn ọmọ ẹ̀ ṣe pé Lizzy má pa lọ́tì mi o tí ìkọ́kọ́ bá ṣe lọ́tì mi màá wá fún ẹ bọ́mí bá fọ́ lọ́tì mi lásán ayé ẹ̀ máa bàjẹ́ ni tí ìkọ́kọ́ bá ṣọba lọ́la òfo ló máa ṣe Lizzy tí ọba lọ́la bá gbóná àgbóná sódì Lizzy wàá gbẹ̀pẹ̀ tó máa fi kú ni Lizzy tí ọba lọ́la tí kọ́kọ́ bá ṣe lẹ́yìn wọ̀ọ́la èpè ni ọba máa fi ránṣẹ́ sí ẹ nínú kòtò tí wọ́n bá fẹ́ parẹ́ tó fẹ́ parẹ́ nítorí ọ̀rọ̀ Facebook táwọn lè sọ̀rọ̀ sí ẹ kó má gbọ́n dànù na your own wàhálà na your own capacity na your own problem face am ju àwọn ọmọ kúrò ẹ má ṣì mí gbọ́ o Lizzy mi ò ní kó má bù ẹ sábọ̀dù o wàhálà ilé ayé yín jọ ni mi ò mọ nǹkan tẹ́ ẹ jọ lọ́wọ́ ara yín ẹjọ́ ra ni ẹjọ́ sanwó fúnra yín ni màmá ẹ sábọ̀dù mi ò ní kẹ́ má bú Lizzy o ẹ búra yín ẹ fara yín bó bá ṣe ẹ bọ̀ ní ara yín kẹ́ ẹ fà bí jẹnẹrétọ̀ wàhálà tìyín ni àmọ́ ṣe rí àwọn ọmọ yìí ṣe rí àwọn ọmọ yìí ẹ yọ wọn kúrò ń bẹ̀ ẹ jẹ́ kó ṣayé tiwọn bó bá ṣe wù wọ́n ẹ jẹ́ kó live life tiwọn bó bá ṣe wù wọ́n. mọ́mí bọ́lájì èkí ń sẹ́ káàárọ̀ mà ẹ jẹ́ kó live life wọn bó bá ṣe wù wọ́n Lizzy Lizzy àjẹ́ ọlọ́run bíi ọrùn tòlótòló Lizzy fírọ́tìmí lọ́rùn lẹ̀ Lizzy fọba lọ́la lọ́rùn sílẹ̀ má pa wọ́n jayé má pa wọ́n má pa wọ́n ọmọ ọlọ́mọ kò yízì láti wálé ayé kò yízì láti gbélé ayé jẹ́ kó ṣayé tiwọn jẹ́ kó ṣayé tiwọn tó bá tí tí tí Rotimi bá fẹ́ jà àwọn ẹgbẹ́ ló máa bá jà kò ní báwọn ẹgbẹ́ ìyá ẹ̀ jà dẹ́kun pọ́ máa máa rọ̀jò èpè láwọn ọmọ ọlọ́mọ lórí Lizzy sọ fáwọn spíkẹ̀ kan yé gbá àwọn ọmọ ọlọ́mọ ṣépè ó náà bí amọ ní ẹ ó dẹ̀ lajú sílẹ̀ tó ń gbá àwọn ọmọ ọlọ́mọ ṣépè kàbìtìkàbìtì kí ló dé kí nìkan tẹ̀ rà lọ́wọ́ ara yín kí nìkan tó ṣẹlẹ̀ Elizabeth anybody tó bá ti kọ wrong yìí tó bá ti kọ òṣìṣẹ́ yẹn yẹn kan fi rẹ́ẹ̀dì síbẹ̀ màá dẹ̀ tún lọ fi sí tẹ̀nu yín bọ̀ sí ẹ̀ èmi àfàjẹ́màṣẹ́ ni mí kò sí nǹkan tẹ̀ lè fi mí ṣe ẹ ya wèrè ni. Lizzy ìyá àjẹ́ ó fẹ́ parọ́ tì mí ó fẹ́ pọba lọ́la ó lòṣì ìkà ọ̀dájú abiyamọ ọmọ ọlọ́run ò tí ì poṣù mi kò tí ì pọ́sẹ̀ méjì tó ti gbé wá sórí Facebook tó ti ń fọmọ ọlọ́mọ ṣépè ìyẹn ò tí ì tú ẹ a sì ń gbàdúrà pé kó má wá sí ìmúṣẹ́nu ayé ọmọ ọlọ́mọ ó tún ti ń dà mí ilẹ̀ kí ló dé kí nìkan tó fẹ́ gbà ń bẹ̀ ṣe bẹ́ẹ̀ tó ń ṣe láàrin àmì tó ń ṣe ń kọ̀rọ̀ yàrá ẹ̀ kí nìkan tó ṣẹlẹ̀ Examples is not. Mẹ́sẹ̀jì yẹn ti lọ. Èmi ò bá yín dá sí wèrè tẹjọ́ ń bára yín fà. Ẹ ṣépè fún ara yín. Ẹ forí ara yín ẹ fi ru ègún tó bá wù yín. Ẹ fi orí ara yín ẹ fi gbèpè tó bá wù yín. Ẹ fi àwọn ọmọ ọlọ́mọ lẹ̀. Ìgbà tí màmá kẹ́lẹ́ bá mọ̀ pé mi mo máa wà lórí ṣóò màmá mi ò kí ń lọ síbòmí mi ò dẹ̀ ní comment nítorí mo jókòó sáyé ara mi ìgbà tí màmá sọ pé ọ̀tá fọ́rídà máa ṣoríire fọ́rídà máa nálùbáríkà nu ayé ah mọ́mí mọ́mí bọ́lájú èkìsì mo rí mẹ́sẹ̀gì wọ́n jọ yẹn tó ní god forbid fọ́rídà máa nálùbáríkà títí dọjọ́ alẹ́ ni fọ́rídà máa ṣe nǹkan rẹ́nu ayé ni ṣé báwa bí ọmọ kan nìyẹn bẹ́ẹ̀ dà làwọn kan ń ṣe àmì bẹ́ẹ̀ dà làwọn kan ń gbà àwọn ọmọ yẹn ṣépè gé gbogbo yẹn ò tẹ́ lára gbogbo yẹn kò wú kò wú ẹ lórí òtí ẹ̀ wọ́n pé áá ah, ah, kí ló ṣẹlẹ̀ ó dẹ̀ náà ń jà nítorí ọmọ abiyamọ òfò ní Lizzy ẹni tó bá ń jà nítorí ọmọ kò ní máa ṣorí burúkú tó ń ṣe because ó continue ó continue láti máa forí àwọn ọmọ yẹn gbègbè ó continue láti sórí ibi tó ti yà mí lẹ́nu ibi tó ti surprise mi pé tí mo jókòó tí mo rò pé ṣé gẹ̀yì wà normal ìgbà tí Sọjí tó gbé ọmọ ẹ ṣe pé tó bá yẹ pé ìgbà yẹn ló bú ọ̀tá ló ṣe lè wàláì máa kan sára sí ẹ wàláì máa gbóṣùbà fún ẹ pé yes àwọn abiyamọ lélẹ́yìí wàláì máa dìde fún ẹ pé wo èèyàn ni ẹ àwọn tó yẹ kó dìde mọ́ lọ́rùn kó dìde pé òun ní ṣoríire ọmọ ta ló fẹ́ máa gbé ṣépè tó yẹ kó dìde gbogbo kàrámọ̀ gbogbo demonstration tó ń ṣe tó ń láti fíìmù fún wa ibẹ̀ yẹn ló yẹ kó ti lò ó wà láà àwọn èèyàn ò bá dúró tiẹ̀ wọn ò bá kú ẹ wọn ò bá wò ó wọn ò bá gbóṣùbà fún ẹ pé yes oríṣiríṣi abiyamọ ló wà mo sọ fún ẹ pé ọmọ mi lásán ọ blọọgì mi ọ blọọgì ọmọ mi nítorí pé mo ka kọ́mẹ̀ntì tó wà ń bẹ̀ èpè tó ń ṣẹ́ wà láì mo dìde wá wò mí jọ́nà tó bá ń gbọ́ wèrè ọlọ́mọ wá wò mí jọ́nà wọ́n ọmọ wọn ni mo kó tí mo dẹ̀ mọ̀ pé èpè ò ní ja ìṣẹ̀dá àwọn ọmọ náà àsọtúnlẹ̀ àbúrò ní ṣẹlẹ̀ lórí wọn tó bá wá jẹ́ pé ìjọ yẹn ló dìde ló dára tó dá yìí ọmọ wàá jẹ́ pàdí mi títí Jésù máa fi dé ni wàá jẹ́ pàdí mi tí Jésù máa fi dé ni torí màá gbé fún ẹ pé yes àwọn abiyamọ lélẹ̀ ó máa ṣe nǹkan kan ó máa dákẹ́ mà ní ah ó disappoint mi ó disappoint mi ó disappoint mi ọ̀rọ̀ tó dẹ̀ wà ńlẹ̀ yìí àwọn spíkà olórí búkú ẹ̀ ló kọ̀ sí ẹ̀ ṣé o rántí jẹ́ kí n tún dá ẹ padà sẹ́yìn ṣé o rántí tí màmá sọ yìí pé Lizzie wọ́n àwọn spíkà ẹ̀ Lizzie wọ́n àwọn spíkà ẹ̀ tó bá wá fún àwọn ọmọ mi màá wá fún ẹ bó dẹ̀ ṣe ń ṣe bó ṣe máa ń wọ̀lù lórí Facebook nìyẹn wọ́n dẹ̀ tún wo péjì ẹ ó dẹ̀ méṣọ̀ pé ó ṣe é bí tó ti ń ṣépè fọ́mọ màmá níbẹ̀ orin irú àwa ya àdá sí àwọn bó ṣe ń lọ but ẹ ti ẹ ti ń fà jù ẹ ti ń fà jù Lizzy mo sọ lánàá mo ní tó bá yẹ pé màmá náà ló gbọ́ ọmọ ẹ̀ṣẹ́ pé bí ó ṣe ṣe lálẹ́ àná yẹn nǹkan tí màá ṣe fún màmá ni ọlọ́run ẹlẹ́dàá ń gbọ́ màmá ò dẹ̀ lè ṣe nǹkan kan fún mi nǹkan tí màá ṣe fún màmá ni màmá mọ̀ mí ọmọ pẹ̀lú mi gbọ́ ọ̀rọ̀ ẹ̀ ṣoré tètò dàbí pọ̀ mọ́ yìí ọ̀rọ̀ tó ń jáde ń bẹ̀ hmm, àfi bí àfiṣe èmi gan mọ̀ pé kò dáa tó bá yẹ pé màmá ló ṣe nǹkan tó ṣe ní aago kan òru yẹn mo ní màá wá fún màmá mo ní màá jáde fún màmá ṣé o bí mò ń ṣeré ni ta ló ní invite kí mò ń invite yín fún ṣáájọ́ ń ṣe ṣóò ni ṣé bí mò ń ni mi ò kí ń sọ̀rọ̀ kẹ́mi sọ pé mi ò sọ bẹ́ẹ̀ mọ́ ayé ẹ̀sán máa ní má sọ bẹ́ẹ̀ mọ́ ọ̀rọ̀ tó sọ yẹn ò dáa ta ló fẹ́ nà mí ta nìyá alájẹ tó máa nọ àwa yìí ibi ta ti bọ́ọ̀rọ̀ ayé ìwádé ta ná bí da tó bá yẹ pé tó ṣe ló díẹ̀ ó díẹ̀ mo bí díẹ̀ pé kí náà fẹ́ fi ẹ̀ ṣe Lizzy àjẹ́ àjẹ́ fi ọmọ ọlọ́mọ má bà ayé Rótìmí jẹ́ má bà ayé ọba lọ́la jẹ́ Florida wá ṣe rere nú ayé ni ó dẹ̀ máa ṣe rere nú ayé bó o fẹ́ bó o kọ̀ Florida máa dàgbà nú ayé bó o fẹ́ kó o kọ̀ Florida máa jẹ́ èèyàn nú ayé Lizzy ìwín àgbàlagbà ìwín alájà fi rotimi sílẹ̀ má bà ayé Rótìmí jẹ́ Rótìmí ti wá jẹ́ ajé lọ ó di dandan kókó èrè òkò délé má jẹ́ ká àsọtẹ́lẹ̀ aburú má jẹ́ kó ṣẹlẹ̀ láwọn ọmọ ọlọ́mọ lórí Rotimi ti wà nílùú ìlú Amẹ́ríkà ó di dandan kọ́kọ́rò ẹ̀ kò délé lágbára Ọlọ́run Rotimi máa ṣe rere nínú ayé kò ní ṣerú ẹgbẹ́ ó máa jẹ́ èèyàn àjẹ́ Lizzy fáwọn ọmọ ọlọ́mọ lẹ̀ Lizzy fáwọn ọmọ ọlọ́mọ lọ́rùn sílẹ̀ Lizzy fáwọn ọmọ ọlọ́mọ lọ́rùn sílẹ̀ má jẹ́ kó máa ṣépè láwọn ọmọ ọlọ́mọ lórí ìtorí tiẹ̀ Lizzy fáwọn ọmọ ọlọ́mọ lẹ̀ lọ fèsì nǹkan tó yẹ kó o fèsì lọ mójútó ilé ẹ Lizzy ilé ẹ ti ń dàrú òṣì tó ń ṣe lórí Facebook o mọ tó ń ṣẹlẹ̀ nǹkan ṣẹlẹ̀ ló ń dají ọ ti ń gbé nǹkan gbẹ̀yìn ẹ go and face your home Lizzy fìjà orí social media sílẹ̀ má jẹ́ kó bọ́ra jí ẹ jẹ́. Lizzy fi ìjà orí social media lẹ̀ Egypt ò kì í ṣe ilé gidi tó ń wọ̀ Egypt ò dáa Lizzy wọn ti ń gbé nǹkan gbẹ̀yìn ẹ ọkọ tó náà ń jà fún ayé mi ò mi ò kú ní ìrẹ̀mẹ̀ lẹ́rù kí n fa tèmi dání Lizzy something is not right under your roof nǹkan ń ṣẹlẹ̀ ní ọ̀ndájí hmm. bọ́dà làtí ti ń ṣe nǹkan. bọ̀dá láti ṣe nǹkan eh? ṣe nǹkan ẹni tí olùmọ́kọ́ forí sọlẹ̀ bọ̀dá láti ṣe nǹkan bírọ́dà mi kú ni ọmọ Ìbàdàn kan náà jọ ni wá my big bros ń ṣe nǹkan ẹ̀gbọ́n mi ti ń dára lábẹ́lẹ̀ mi ń ṣe nǹkan lábẹ́lẹ̀ lọ fèsì ilé ẹ̀ sọ pé kò Eh, eh, Lizzie ò ní ṣẹ̀sìn má jẹ́ kán fi ẹ́ ṣe ẹlẹ́yà lórí social media èyí tó ṣe yìí ti tó gbogbo nǹkan ló lásìkò àtìgbà Lizzie nǹkan ń lọ lábẹ́lẹ̀ bọ́dà láti ń ṣe nǹkan eh, mo ń jẹ mo ń fọgbọ́n sọ fún ẹni o tọ́wọ́n sọ pé kò gbọ́dọ̀ jáde látẹnu ṣòro ẹnu yìí gan ẹnu yìí ó kàn tíìkì bí òbò. <laughs> ẹ mi ò lè rẹ́rìn mo mi bọ́ àti mo dúkọ́ àti ìjà mo fẹ́ sọ pé ṣọlẹ́ tẹ̀ yọkọ̀ tí kì gbogbooro bí òbú ọbọ̀. joke ẹ wo. ṣe mọ́ níbi tí èèyàn bá ti ń ṣeré nìyàn ti máa rò tọrọ Lizzy lọ fèsì ilé ẹ̀ nǹkan kan ṣẹlẹ̀ ní ilé ẹ̀ ó mọ̀ gbogbo nǹkan tó rí ọ́ ń distract ẹni Lizzy fèsì ilé ẹ̀ fèsì ilé ẹ̀ fi já orí Facebook sílẹ̀ má jọ sọ pé kò tán di ẹ̀ sórí èmi ò kí ń sọ̀rọ̀ lórí social media but sórí nǹkan tẹ́tí yìí ń collect ah mi ò mọ mi ò mọ àmọ́ ọmọ ọtúọ̀sì ní pé nǹkan táwọn bá sọ mi ò lè gbé wá sórí social media but títí yìí ń collect a lot etí yìí ń gbọ́ nǹkan inú yìí dẹ̀ ń gbé nǹkan pamọ́ àwa rínú gbọ́rọ̀ sí i Lizzy àánú etí ń ṣe mí mo rí pé ó ti wà distract mo rí pé orí social media ti ká ẹ lára jù mi ò ní kó má bu ẹ sábọ̀dù tó bá fẹ́ bu ẹ sábọ̀ má ṣì mí gbọ́ o bọ́tí mi àti Florida bá mi yọ wọn kò ń jí tọrọ kí n ṣe ní Egypt má drag wọn wá sínú Egypt fi wọn sílẹ̀ fún àwọn ọmọ àlùbáríkà yìí fi wọn sílẹ̀ jẹ́ kó lálùbáríkà títí dọjọ́ alẹ́ má forí wọn gbégbèkúgbè má fi orí wọn jépè fi àwọn ọmọ yìí lọ́rùn sílẹ̀ lọ fèsì ní ẹ mú bọ̀dá láti láṣọ sómú dáadáa. Hmm. Lizzy ṣóun rí kàrámọ̀ ó rí pé mò ń fi pákéjì sí i tọ́wọ́ bá ká mi lára máa fi kàrámọ̀ sí i Lizzy mú bọ̀dá láti dání dáadáa nǹkan ò ráìtì nǹkan ò ráìtì nǹkan tí ń gbẹ̀ yẹn hmm. wàá kàn gbọ́ èké ni pé ẹnìkan lóyún ẹnìkan bímọ ó bẹ́ẹ̀dìyẹ sùn bọ̀dá láti bẹ́ẹ̀dìyẹ sùn ẹdìyẹ lóyún ẹdìyẹ bímọ Lizzy gbogbo yìí ò kì í ṣe ìṣòro ayé tèmi èyí tó jẹ́ ìṣòro ayé tèmi ni Florida èyí tó jẹ́ ìṣòro ayé tèmi tí mo dẹ̀ máa bẹ́ẹ̀ gbé sórí mi. So èyí tó jẹ́ ṣòro ayé tèmi ni irọ́ tì mí Lizzy fi àwọn ọmọ ọlọ́mọ lọ́rùn sílẹ̀ nítorí kò bá ṣépè fáwọn ọmọ kan ọ̀hún ní ṣépè fáwọn ọmọ tiẹ̀ Lizzy fi irọ́ tì mí lẹ̀ Lizzy Lizzy fi Florida lọ́rùn sílẹ̀